أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم dúpẹ́ fún الحمد لله ọba tí ó kà wá má àwọn èèyàn tí ó wà ní ọ̀sọ̀rọ̀ ti ti ọ̀sẹ̀ yìí náà inshallah rahman ní ọ̀sẹ̀ tó kọjá ọ̀rọ̀ nípa àwọn ọlá tó ń bẹ pẹ̀lú Eidul Adha ni wọ́n ṣàlàyé fún wa bíbí láì tààdá ní ọ̀sẹ̀ yìí àwọn ustaz wa wọ́n máa ṣàlàyé fún wa lórí àgbọ́yé àwọn oṣù ojú ọ̀run àti àwọn ọlá rẹ̀ tí a mọ̀ ní ìbò ní understanding uh, the Islamic calendar and its verses, So, àwọn àwọn ọ̀táàdù wa wọ́n ti wà ní kàlẹ́ńdà yìí àwọn ọ̀táàdù wa náà àwọn náà ni alùtáàdù àti àròsí káàdì tí wọ́n jẹ́ wọ́n gbà kan jẹ́ amir mssn university of Ilorin wọ́n tún fún wọ́n tún wá jẹ́ proprietor ebir alimusilehon group of two, so àwọn náà ni wọ́n wọ́n bá wa ṣe àlàyé topic náà. على القلب المسلوق أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونوفه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àtìjẹ tí a káàjọ sì kí ní ṣe. A tọrọ ìkẹ́ àtìjẹ fún ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa ike àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tí à ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́hún ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó ṣe àlékún ẹ̀sìn wa kọ́lọ̀ ń jẹ́ ká rí àti ọjọ́ ìgbéǹde alkiyama gbogbo àwọn ìgbìyànjú wa lọ́sàn-án lóru kọ́lọ̀ọba àlékè ọlá kọ́ má jẹ́ kí ó jẹ́ àbá àmọ̀ sórọ̀ kọ́ má jẹ́ ọ èyí tí a dọ́dọ́ ọlọ́run tí ó jẹ́ ti pòórá dànù tí ò wa tí ó agbọ́nrin tí a fẹ́ gbé yẹ̀wò agbọ́nrin kan tí ó ní ṣe pẹ̀lú àsìkò tí a wà yìí ni agbọ́nrin kan tó ní ṣe pẹ̀lú àwùjọ lásìkò tá a wà yìí ni tó sì jà sí wípé àwa tí a jẹ́ mùsùlùmí wàkúlà ṣẹ́yìn fàṣọ̀lnáwù tẹ̀síìlà. gbogbo nkan òun náà ni tọ́lọ́run ọba àlékè ọlá tọ́já sí wípé ó ti ṣe àlàyé rẹ̀ ní ìfọ̀síwẹ́wẹ́ lálàyé tí ò rújú rárá tí ò dẹ̀ mọ́ wàhálà kankan dání so kọ́lọ́run ọba àlékè ọlá kó jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yé ó ní í ṣe pẹ̀lú bá a ṣe ń ka ọjọ́ ọ̀sẹ̀ oṣù ọdún nínú Islam táàfì mọ̀ wípé ìṣẹ̀mí ayé wa bá ṣe máa sin lọ́hùn ẹ̀sìn wa tẹ́ ẹ dórí wíwọ àlìjánná wa gan ó ní í ṣe pẹ̀lú oṣù tọ́lọ́hún ọba àlejò ọlá tó recognize yìí ó ní í ṣe pẹ̀lú yíyọ oòrùn wíwọ oòrùn yíyọ òṣùpá wíwọ̀ òṣùpá ìyẹn la ti gbọ́dọ̀ farabalẹ̀ láti gbọ́ àwọn kókó tó pọ̀ tí àwọn onímọ̀ tí wọ́n yanjú ẹ̀ la ti gbọ́dọ̀ gbọ́yé àádẹ́mọ̀ mú ní kọ̀ọ̀kan bíníláì tààlà kọ́lọ̀ǹkó tọ́ wa sọ́nà ohun tán ní ká fi sọ̀rọ̀ gangan bí wọ́n ṣe fúrémù ẹ̀ òun ni understanding the Islamic calendar and its virtues bá a ṣe gbàgbọ́ yé atẹ̀kùwímùlì hijiri al-Islami a fẹ́ gbọ́ yé ọ̀nà tí sẹ́ríà Islam tó ní ká máa gbà láti ṣe òǹkà kàlẹ́ndà tiwa bá a ṣe ń ka déètì táà máa ka ọjọ́ táà ka ọ̀sẹ̀ táà ka oṣù táà ka ọdún àwọn nǹkan táwọn onímọ̀ sọ lórí ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó wà ní Kùránì àti súnà àtàwọn àlàyé mi tó yẹ ká gbọ́yé ẹ má ká dírẹ́sì ọ̀pọ̀ kọjá lẹ́tà màá lọ síbi tọ́pìkì yẹn kọ́lọ̀ ń kó tọ́ wa sọ́nà nínú Islam kò ní òpó Islam márùn òpó ìsìláàmù a ní mélòó jẹ́ mọ́ o a ní márùn nínú òpó márààrún yìí a rí pé al ní nígbàgbọ́ òdòdó sọlọ amalon college, amalon kọlbíj isi ọkàn ni Isi ọkàn òun ni o Imani. ẹ̀mí wa láàfi gbọ́ lọ́n gbọ́ ńlá àfi gbà àwọn màláíkà gbọ́ ńlá àfi gbà àwọn òjíṣẹ́ ọlọ́n gbọ́ ńlá àfi gbà kádàrà gbọ́ ńlá àfi gbà pé ìyà ń bẹ nù sàárè ìkẹ́ ń bẹ nù sàárè ńlá àfi gbà wípé ìjọ ògbéǹde àlùkìyàmọ̀ ń bẹ ńlá àfi gbà àwọn tó ní í ṣe pẹ̀lú màsá ìlón àkọ́díyà ìmọ̀ níjà. àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo ọ̀rọ̀ ìmánì èyàn iṣẹ́ ọkàn ni tá a bá ti wá yọ ìmánì kú ònú òpó ìsìláàmù márùn ó òpó mélòó báyìí ó òpó mẹ́rin jama ẹ rí pé ìmánì dàbí katuwe sack ẹni tí ó ti ní ìmánì ìbá máa kírun kọ́ máa gbà wẹ̀ kọ́mọ yọ sàkà kọ́mọ lọ ájì yóò jí àlọ́dọ̀ ọlọ́run kìí ṣe pé yóò jí àyọ́ náà ni torí yẹn gan foundation ibi ìmánì kọ́lá wa ń lọ lẹ́nu a ní ìmánì dàbí sack àwọn òpó ìsìláàmù mẹ́rin yòókù tá a alak di lè yí jìrì mẹ́rẹ̀ẹ̀rin ló ní í ṣe pẹ̀lú tọ́pìkì tá ó ní ṣe pẹ̀lú islamic calendar bóò la ṣe ń ka ọjọ́ bóò la ṣe ń ka ọ̀sán òru táàfì mọ̀ pé ọjọ́ kan ti lọ ọjọ́ méjì oṣù kan ti parí gbogbo eléyìí a gbọ́dọ̀ gbọ́yé àǹfààní tá a bá ń sọ̀rọ̀ islamic calendar atẹ̀kùwímùlì islami àǹfààní wúwà tẹ̀kùwímùn kọmọríjùn wúwà tẹ̀kùwímùn kọmọríjùn òun ni òǹkà tá a máa ń bèèsì ẹ̀ lórí òṣùpá jẹ́mọ́ ẹ̀ gbọ́yé Gregorian calendar tekwimun shamsi òun orí oòrùn la gbélé orí kí la gbé Gregorian calendar lé oòrùn ṣùgbọ́n Islamic calendar orí kí la gbélé jẹ́mọ́ o òṣùpá ni ah, jẹ́mọ́ sẹ́ gbọ́ mi yé èyí tó lè sáré kílà ìdí ẹ̀lú rọ̀mọ́bọ́n gbogbo ayé ní mọ̀ ń gbàwẹ̀ sábà fẹ́ bẹ̀rẹ̀ rọ̀mọ́bọ́n kílà àkọ́ máa wá kí oṣù wáyé tá a máa wá oòrùn tóòrùn ti yọ á bẹ̀rẹ̀ àwẹ̀ lónìí o ọ̀hún torí wípé bìdá yẹ́tù ìyá o tá a bá fẹ́ sọ pé ọjọ́ tó tó bẹ̀rẹ̀ ní Islam yóò jẹ̀bi gùrú bìsàm òòrùn ti wọ̀ oòrùn máa bá tiẹ̀ lọ tóòrò bá ti wá wọ̀ kí ló kù tí ọyọ jẹ̀mọ́ òṣùpá nílò fi já sí pé oṣù ò lè yọ lọ́sàn oṣù ò yọ nírọ̀lẹ́ ẹ̀yìn ìgbà tóòrò bá wọ̀ ní kíni o lòṣù máa ń yọ tá a bá ti wá láàárọ̀ oṣù báyìí ní ìsìn day one jẹ̀mọ́ kí la pé o day one fẹ́ẹ́rí tọ́pìkì <laughs> mo lísì nǹkan tó bẹ̀rẹ̀ tó mẹ́wàá lẹ̀ tó jẹ́ pé ọlọ́run sàfùnmi lásìkò. nínú àwọn tó máa dá wàhálà lẹ́yìn ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ọ̀rọ̀ àtẹ̀kùwímùlì ìsìlámì ìsìlámì kàlẹ́ndà yìí láti sọ́ọ̀fù pírọ́blẹ́mù yẹn irú ẹ̀ ní ọ̀rọ̀ àkíkọ̀ ọ̀rọ̀ kí mo pè jẹ́ mọ́ ara ẹ̀ lọ́rọ̀ birthday ọ̀pọ̀lọpọ̀ wa máa ṣe mistake gbogbo ẹ̀yin tẹ́ wọ́n láìsí lórí social media lórí Facebook ti mọ́dọ̀ rọ́lẹ̀ celebrate lásán lẹ́ǹsẹ̀ <laughs> kèé sọjọ́ ọ̀bí yín lẹ̀ ń celebrate ọjọ́ ọ̀bí ẹlòmíì lẹ̀ ń celebrate pẹ́ẹ́pẹ́ lóòótọ́ mùsùlùmí ni yín ẹ̀dẹ̀ fẹ́ èmi ní ìsìn ìjọ tí déètì mi ìjọ tán bí mi ní gírámọ̀ mọ́ sẹ́ẹ̀bá application bẹ pẹ́ẹ́pẹ́ wá download ẹ̀ déètì tí wọ́n bí ọ ní ti Gregorian tó ọba tẹ̀ sórí ẹ̀ yóò gbé kí ni wá o ìjìra equivalent èmi mọ déètì tí wọ́n bí mi ní ìjìra àfà inú ṣàbánu wọn bí mi inú kí mo pè ṣàbán confirmed àwẹ̀ dẹ̀ ń bọ̀ ni àwọn òbí wa náà dẹ̀ kọ̀nfàmù ẹ̀dẹ́ tó ti yé bá ní ìsìn ní ti Gregorian dẹ̀lẹ̀ July ni wọ́n bí ni <laughs> July òun náà bí ní Gregorian kódà sọ̀rọ̀ kẹ́nu July láwàá yìí wàláì mo fọlọ́ ń búra mi ìrántí dé tọ̀ bá a sí ni àfìgbà tí mo jí mo bá kọ́ ní mẹ́sẹ̀gì àwọn first bank ẹ máa lo first bank ẹ gé àwọn láìkì wàhálà alẹ́ ayé sọ̀rọ̀ mi yé ní ìsìn nínú tí first bank ọkọ̀ ṣe ni pé wọ́n rán létí pé ọkàrí ọjọ́ ìbí rẹ o mo bá torí ti gtb mo ní à sẹ́pọ̀ ní láti ẹ̀bí ni èmi ti gbàgbé torí èmi celebrate bá dé kódà mo lórí facebook ò lè mọ̀ kí n bá dé mo ti block ẹ̀kọ́ lọ fẹ́ mọ send message irọ́ kan sí mi ọ̀pọ̀lọpọ̀ bá dé bẹ́ẹ̀ celebrate date of birth ẹlòmíì ló celebrate àyànjú àwọn iṣu kọ̀ọ̀kan tó ní í ṣe pẹ̀lú àtẹ̀kùwímú al-islami islamic calendar tá à ń sọ yìí àáfàá lóhun lóṣù tó jẹ́ pé kọmọrìj a máa ń lo òṣùpá òun ni torí wípé anáwù ya'tamid ala dawratil qamar li tahadidi al-ashhur li tahadidi al-ashhur àáfàá ní bó ṣùpá ṣe yọ yìí àti bó ṣe ń lọ yìí bó ṣe ń múùfù yìí òṣùpá yọ lónìí ó ọkọ, ọkọ̀ òòrùn ni o òòrùn yọ tó sì pàbá yọ ọjọ́ kejì ó dọjọ́ mélòó wà ń jẹ̀mọ́ ó dọjọ́ méjì tọ́ba tún kẹta ó dọjọ́ mélòó sẹ́rí kí wọ́n á mú tọ́ lásìkò lè gbà mí ìṣèlú fẹ́ kí mọ́ sọ̀rọ̀ a di wàhálà ńlẹ̀ Yorùbá wàhálà ìlọ́dọ̀ ti wà kìí ṣe wàhálà kankan ní tó rọrùn ọ̀pọ̀ ni ẹ̀ ti gbọ́ tí mò ń sọ nínú Islam ọjọ́ bẹ̀rẹ̀ láti gbà wo jẹ̀mọ́ láti gbà wo lẹ́yìn ìgbà tóòrùn bá ti wọ̀ tóòrùn bá ti lè wọ̀ báyìí tí ò lè yọ mọ́ àná ti lọ àti bọ́sọ́jọ́ mi òní ni Thursday jẹ̀mọ́ twenty second Zulhijja fourteen forty three equivalent to twenty fourth July two thousand and twenty two tíyàwó mi bá bímọ lẹ́yìn mọ́gírídì ní àìkí mẹ́gírìbì gan ṣùgbọ́n òòrùn ti wọ̀ ìyàwó mi wá bímọ ní jẹjẹ bí abíyàrá ń sẹ́wọ́n thirteen torí bí àrà after seven ni mẹ́gírìbì wọlé lòrùn wọ̀tàn ní ìsìn jásọ pé ìyàwó mi níbi seven thirteen seven fifteen òòrùn ti wọ̀ sọ̀rọ̀ mi yàbí òye sọ̀rọ̀ pé lọ́dọ̀ ẹ̀yin tẹ́ bá jẹ́ orí gẹ̀rì bí ẹ̀ ní problem ẹ̀ ṣe kí ni ìyàwó mi bẹ̀ ní seven fifteen ọjọ́ wo ló bímọ ọjọ́ wo ló bímọ ẹ̀yin ọ̀sọ̀ pé tọ́ǹsì àbí friday níyàwó mi bímọ tọ́ra àti kó tọ́ǹsì tọ́rọ̀ bẹ́ẹ̀ lè wọ̀ nírọ̀lẹ́ tí mo bá yín sọ̀rọ̀ yìí tọ́ǹsì ti ẹ̀ ń dì àti bẹ̀rẹ̀ friday ẹ máa dé torí wípé <laughs> ìtọ́lọ̀ ń sọ nípa oṣù wà láì ọlọ́run ní òun gan lẹ́sìn mọ̀ ń bọ̀ wà bẹ́ẹ̀ torí pé àlàyé táwọn àfáà fún àlàyé yẹn ti pọ̀ jù tọ́lọ̀ nínú ìdáta ṣùúrì ẹ̀ńdà lọ́ọ̀yì ìsìnà àṣàrọ̀ sahara ìyàwó mọ̀kọ́ ẹ̀ fi kíni fi kìtàbí là fi kìtàbí man fi kìtàbí là ìyàwó mọ̀kọ́ la kọ̀ sàmàwátì wàlà àrùbọ̀ mí ni a àrùbá àtọ̀nì ọ̀ṣúrùm ọlọ́wà ni zálíkà dínú kọjì jẹ́mọ́ ẹ ṣàkíyèsí bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni kí ni o zálíkà àdínú alqayyu ẹjẹ́ ṣàlàyé àárín tí wá lè líǹkì ẹ̀ mọ́ àwọn ìjọsẹ̀ tó lé ní mẹ́wàá ọlọ́lẹ́yìn mùsùlùmí ní sọ́rọ́tù tauba quran chapter nine verse thirty six ọlọ́ọ̀ni náà idat àti màgbé ní ìsìn ìtì ń islam òun lóṣù tá a máa ń kà pẹ̀lú kíni o òṣùpá kìí ṣe pẹ̀lú kí n tó tọ́ra àfa àwa àwọn sàlàyé tọ́pọ̀ wọ́n ní fẹ́ wá rọ́ṣù nínú Islam kèé kọjá twenty nine or thirty days jẹ́mọ́ sẹ́gbọ́n tí mo wí sáàgbọ́n tí mo wí oṣù ti Islam kò lè jẹ́ twenty eight láyé kò sì lè jẹ́ thirty one nínú kọjá twenty nine or thirty àáfàá lóṣù ìsire tọ́ba ti lè pé twenty nine oṣù ní ọ̀wọ́lé ni tàbí pé thirty oṣù ní ọ̀wọ́lé iláàfẹ́ wá rí oṣù kínní oṣù kejì táàfì ka oṣù méjìlá tóṣù méjìlá bá ń bá ti pé ọdún kan ṣe kínní o ó ti lọ lọ́dọ̀ ọlọ́ọ̀ á sọ clear àáfàá láwọn ọjọ́ ìwárè yọ́ọ́ mọ̀ ẹ́ jẹ́ three fifty four or three fifty five ẹ̀rí pé náà kọ́nù tíra àti mẹ́wájú mi bàbá ẹ̀rí tán kọ́ bẹ́ẹ̀ 354 355 yawman yóò jẹ́ ọjọ́ bóò lẹ́sẹ̀ pé yóò bá ọgọ́rùn-ún mẹ́ta àtẹyọ márùnléláàdọ́ta àbẹ́yọ mẹ́rinléláàdọ́ta 354 tó ti yé or 355 days ṣé àgbẹ̀ ti Gregorian òun máa ń jẹ́ tírí kíni 365 or 366 ìyàtọ̀ ìjọ́ mẹ́wàá àdìjọ́ mọ́kànlá ọmọ wà ń bẹ̀ so ó túmọ̀ sí pé oṣù ti òṣùpá tọ́lọ́hún ní méjìlá rẹ̀ lòun sọ̀kalẹ̀ bí máa ṣe tú láìpẹ́ yìí òun lóṣù tá a fi máa wá yọ̀nú ọlọ́run ẹ bá lòun ò ní lo oṣù kò lè rí ìyọ̀nú ọlọ́run kankan ẹ já lọ gbọ́yé kọ́lọ́run ọba àlekè ọlá kó ṣàánú wa. afọ nígbà tá a bá wá rí oṣù tó pé méjìlá báyìí ọdún ti yípo nu ọdún kan tó yípo ìní òjò àtúmọ̀ pé àwọn àbáadà kan náà tó ṣe kíni o ó tó ti yípo ẹni tí ọba yọ èsè ìjọsìn irun lọ́dún la máa yọ èmi ọlọ́ngàn tó yọ ni á nì ṣe sùúrù ọdún kè yípo àti ń gbọ́ oṣù méjìlá bá pé ọdún kan ti pé a tó lè ṣe ìbáadá sàká ọlọ́run wá ní náà ìdáta ṣúúrì ẹ̀ńdà lọ́ ìsìnà aṣọ́rọ̀ ṣaharan ọlọ́run ní iná olù àdásù ẹ mọ́ ṣe iyèméjì o ní ntọ́ dájú ní ntọ́ dájú tí ò rújú rárá ìtí ń jẹ́ òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́run tí ń jẹ́ òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́run méjìlá ni táàbà wá sàlàyé ẹnìkan lè ní sọ́lọ́hùn ti sọ̀rọ̀ january de december sọ́lọ́hùn ṣe o ti sọ̀rọ̀ january de december ọlọ́run ló sì méjìlá lè èmi ọlọ́run kan wá ní ká january december twenty five ọlọ́run kan sọ pé méjìlá tóun náà kọ́ ni january february èèyàn wà fẹ́ẹ̀lì ọlọ́run wá ní nínú oṣù méjìlá yìí ọlọ́run oṣù méjìlá yìí fi kìtàbì là níbo lọ́lọ́run ti kọ́ sí o nínú tírà tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ni o kèé wá sí pọ́lọ́ ń ṣẹ̀ṣẹ̀ kọ́ nígbà tá a bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam yawma khalaqa samawati wal ardo níjọ́ tá a ti dá sánmà àtìlẹ̀ ni níjọ́ tá a ti dá kíni o tá a ti dá sánmà àtìlẹ̀ àṣẹ islamic calendar azali àti ìpìlẹ̀ lọ́lọ́run bá ti kádàrà rẹ̀ pé alóṣù tẹ́ máa fi oṣù pàkà òun lóṣù tẹ́ ti máa rí ọ̀nà mi tọ́lọ́lọ́ ti ní méjìlá ni níjọ́ tí mo tẹ̀ bí dá sánmà ti ilẹ̀ òun ni mo ti kọ́ bẹ́ẹ̀ ọlọ́run wa ní mini arúgbó àtọ̀nì ọ̀rọ̀ ibi tẹ́tì àbẹ̀ kéèsè january nu ọlọ́run lóṣù mẹ́rin kan wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ they are sacred month àwọn oṣù àbẹ̀wọ̀ àwọn oṣù táà gbọ́dọ̀ lọ kógun jára wa. àwọn oṣù tí wọ́n fẹ́ ká má ma wùwà bú bẹ́ẹ̀ àwọn oṣù tán fẹ́ ká sọ́ra fún mímọ́ ṣàbòsí sáwọn èèyàn jù níbẹ̀ ọlọ́run ní fàlátàbìlì mú fi iná àǹfùsàkún ẹ má ṣàbòsí ra yín lọ́wọ́ ní oṣù mẹ́rin ẹ̀ ìyẹn láti mọ̀ pé kèé ṣe January February kí wàá mẹ́rin ọ̀hún sallallahu wa sallam wọ́n ti wá ṣàlàyé wọ́n wà Rajab Ramadan ànábì sàlàyé fún sallallahu alaihi wọ́n ní mẹ́ta ń bẹ̀ ọ̀tẹ̀lera wọn àwọn àfáà wa lè tọ́tẹ̀lera wọn ní zulkaada ìyẹn lóṣù kọkànlá Islam zulhijja àbí zulhajji oṣù tá a máa ń ṣe hajji tá a máa ń sọdún léyà òun náà láwàá ó di méjì muharram òun lóṣù kínní wà Rajab rọ́jàbù yẹn wọ́n láwọn àràn kan tó ń jẹ́ ramadan wọ́n máa ń pọ́n oṣù yẹn lé wọ́n máa ń sa nǹkan kan bẹ́ẹ̀ àtàwọn àlàyé mi táwọn àfa àfún rọ́jàbù náà sáwọn oṣù mélòó bá ń jẹ máa oṣù mẹ́rin sọ̀rọ̀ january february torí pé máa ní o lè rí táyé parẹ́ bá ń islam lọ ọwọ́ ma ama fi n'oke ni o àyà Quran jama kí n tó máa tẹ̀síwájú fẹ́rí <clears throat> ẹmọ isu gangan majority mùsùlùmí tá ba ni wọn wọ́n ka àwọn òsì wọ́n fèlì jama sẹ́ gbọ́ mi yé kí e bá ṣègbà like mo kọ àwọn kankan sórí Facebook last year táwọn èèyàn ń kọ́ mẹ́tọ́dẹ̀ béèrè àwọn kankan. nípa pronunciation àwọn oṣù kan nígbà tá à ń ka àwọn tírà táwọn àáfà akọ torí bọ́ ṣe kọ́ àwa náà nù tá a sórí ọlọ́wọ́ sọ àwọn tọkọ wa lẹ́sẹ̀ létà la rí pé wọ́n gbìyànjú àgbà bíi eighty five <laughs> àbí eighty àrípa pronunciation kan they are not correct german grammatically àti the way it is ought to be pronounced bó ṣe yẹ káàpì káàpì ẹ wá lísìn sẹ́rí ní òtẹ́lá ti mẹ́wájú mi àáfàá yìí lísìn gbogbo ẹ̀ wọ́n dẹ̀ sọ ìdí tán fi sọ Muharram ní Muharram tí n bá ní kí n jókòó tẹ́lẹ̀ yìí ò nìkan ìṣàyọ̀bà wa ń bì torí pé ó ní ìdí tán ṣe sọ pé Muharram sọfà lápẹ̀rẹ́ èyí tó lè yé gbogbo wa bùlẹ̀ hijja sẹ́yìn pé léyìn dèdèrè gánmà dì tó ṣe jẹ́ sùlẹ̀ hijja microphone yìí gan kọ̀kẹ́lẹ̀ sọ̀rọ̀ ni ó sọ jà ìjà àjì ìjà yóò tàn kìtò nípa àmọ́ ṣe kíni o àmọ́ ṣe àjì bẹ̀ àbáyé fi àjì nù tùlù ìjà ìhìn ojúmọ́ náà lọ àfáà ní tùlù ìjà sharon haram wà fi ilhaj wà ìdùl adha wà fi ìmọ̀dá alhaj wà àfáà wà ń lọ wọ́n wá ń lọ pé kódà nígbà àjà wọ́n nílẹ̀ yadhabuna lil hajj fi hadha shahr ibù na tànàbí èdè seri pọ́lọ́ ọmọ tí ń so àfẹ́ ti o ba fara làákà ìgbọ̀kúra níye ọlọ́run níjọ́ ti mo ti dá sánmọ̀ ni mo ti lóṣù méjì láhùn ibò sì já pe ile ilé ọlọ́run kàábà ile to ti ni kó tó di páwọn mùsùlùmí gan nílò àwọn tó gan o torí para tó ṣe ń jẹ́ bẹ́ẹ̀ náà nìyẹn oṣù ńlá máa pa ẹran tá à là ń sọdún léyà tá a sì wá yọ̀nú ọlọ́run ẹran tá a pa fáwọn olòṣì ìyọ̀nú ọlọ́run gidi táwọn ọmọ rí ẹ wá jẹ́ sáré pronounce mọ̀ sí correct way of pronouncing those months gbogbo ẹ̀yin tẹ́ bá máa fẹ́ kọ kalenda nkankan ẹ jẹ́ á máa kọ àwọn oṣù yẹn ká máa kọ correct pronunciation rẹ̀ oríṣiríṣi bad in fact I'm very sorry to say this kìí ṣe out of arrogance or kí ló kọ ẹ̀ nínú àwọn nọ́mbà tó wà ní facebook page national moon sighting committee wàláì mo bá kan ṣáàtì mọ́ wọn mo dẹ̀ pé wọ́n ṣàkíyèsí pé even the way you write some of these months they are wrong you represent moon sighting committee in Nigeria you ought to know all these small small things the president bọ́dẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣáàtì whatsapp mo save number ẹ̀ gbọ́dọ̀ whatsapp bóde. olóhùn ọkàn tó àti àwọn committee mo tún gbé lẹ́tà náà they were still repeating wrong spelling ìgbà fẹ́ ṣe tẹ́ni ọba kọ́pì rẹ̀ tí wọ́n fẹ́ kọ́ tèmi èmi ọkọ̀ ní kẹ́ni o correct way nam dèdèrè gama rajab pé rajab rajab rajab èyí ò mú wàhálà kankan dání nọmba eight sa'aban kí nọmba eight o sa'aban lẹ́yìn kéyìn ó pe àyìn dáadáa kọfà kí nọ́mbà nine Ramadan Ramadan kìí ṣe rámúlánà oṣù rámúlánà àwọn bàbá náà fẹ́ kí fi ọlọ́run sọ̀rọ̀ lẹ́sàn rí Ramadan jẹ́mọ́ kí la pè ó Ramadan oṣù kẹwàá ní Shawwal kí la pè ó Shawwal Shawwal oṣù kẹwàá nìyẹn oṣù kọkànlá zolkaada kí la pè ó zolkaada kọf ní kọf zolkaada oṣù kọkànlá nìyẹn oṣù kejìlá zolihijja that is the correct way of pronouncing those months ẹjẹ́ àpadà síbi iṣẹ́ wa ọlọ́run wá sọ fáwọn oṣù méjèèjì láyì zálíkà dì inú olùkọ́ jim àti wọnú iṣẹ́ báyìí zálíkà àdínú alùkọ́ jim ọlọ́run tó fún lájẹ́tì ọlọ́run ní fẹ́ ráwọn oṣù fẹ́ wò yẹn àwọn oṣù gangan ní ẹ̀sìn alùkọ́ jimu èyí tó dúó déédéé tó dúó ọtọ àsẹ́ni tí ò bá lọ gbàgbọ́ yé lọ́jẹ́ kí n láìkì tọ́pìkì yìí fẹ́ understanding Islamic calendar ẹni tí ò bá gbọ́ yé kò lè rẹ́sẹ̀ gidi ṣe ẹ wá jẹ́ àwọnú masala báyìí ọlọ́run ti ní oṣù méjì láì òun gangan lẹ́sìn adẹ̀tí sọ bá a ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ̀ pé òṣùpá láàkọ̀ọ́kà tó sùpà bá ti yọ ńlá bọ́ sí kéne o ọjọ́ tuntun ẹ̀jẹ̀ ìtì máa rọ́ọ̀ṣì lọ tó bá ti rí bẹ́ẹ̀ o jọmọ́ ìwájá wá wo àwọn mọ̀sáìlù tó lé ní mẹ́wàá lábẹ́ zálíkà dínú ọ̀lọ́kọ́ jù ìwà máa mú kéékèèké kéékèèké torí wọ́n sọ fún kéékèèké òyìn níjọgbọ̀n ṣẹ́jú lọ mọ́ àkọ́kọ́ ẹjẹ́ mo látòrí arkanu islam arkanu alislam asọ́lá irun sẹ́wọ̀n pé ńgbà tó rùn bá wọlé ní magribi tó àṣẹ tí ọjọ́ kan bá wọlé ìrúwó lakọ́ máa kí jàmá o ìrúwó lakọ́ máa kí ìrún magribi ìyẹn lọ fa kìláàfù ní ìfẹ́ máa yà sí kọ̀sásíkò nípa sọ̀láàtù lè wústọ̀ ìrúwó nínú àárín gbogbo àwọn mi ò gbà pé áàsìrì nínú àwọn àfàṣù gbé ètò nílẹ̀ jù ní pé sọ̀láàtù lè áàsìrì àwọn tó bá rí sí pé magribi nínú àkọ́kọ́ magribi wà ìṣáìtù súbí làwọn mú lè wústọ̀ jama sóyè àbí òye so mọ́sálà mi nìyẹn mọ́gíríbì nìran àkọ́kọ́ tá a kọ́ máa kí lójúmọ́ kí nìran àkọ́kọ́ tá a kọ́ máa kí lójúmọ́ mọ́gíríbì torí pé òòrùn lọ báyìí òṣùpá ló kù mọ́gíríbì ti wọlé bá a rí pé ìran wa gan ó ní í ṣe pẹ̀lú zálíkà àdínú àlọ́kọ́jù nígbà tó bá di wípé ìsirọ́ọ̀ kí ni twilight tóun náà bá tó kú òní sánmà sánmà ọlọ́run yìí kan náà ìrún wo ló tó ń bẹ̀ yẹn jẹ̀mọ́ the same sánmà nígbà tálùfàjárì bá yọ ọbẹ̀ ìrún wo ló tó ìrún ṣubú yìí sánmà yìí kan náà nígbà tí wà ní tó wà zawalu tóòrùn ti yẹ̀ tàrí tí ojí oòrùn yóò ṣe déédéé object táàrí tó ti ara ṣe déédéé ti kọjá ìwọ̀n bá ìrún àlàáfáàrí tó tẹ́ ẹ báwo bọ́ọ̀lù ń ṣe ṣètò gan ó ní í ṣe pẹ̀lú sánmà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ. ẹ̀jẹ̀ asa alhamdulillah àṣẹ ẹ̀sìn di wa dínú sánmà ẹ̀sìn tọ́wá látọ̀dọ̀ ọlọ́run tó ní sánmà ni fi sánmà fọ́kọ̀lá ọlọ́run bá ń bẹ ní sánmà sánmà lọ́lọ́run

tá a bá ń sọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run gbogbo nǹkan ìmọ̀ ọlọ́run ṣe kíni o ìlọ̀rọ̀ kìríkà àti ẹ̀sìn islam tá à ń ṣe ẹ̀sìn tàwa láti sámà ni wà láìkè sẹ́sìn ìfẹ́ inú ọlọ́run adúgbò tó ṣe wá mùsùlùmí o mọ́jà ara padà sí ibú ẹjá sìrúnlẹ̀ ẹjá bọ́ sórí àwẹ̀ ọlọ́run ní báálíkà dínú alkọ̀jù nígbà tá a bá wá ka oṣù tá a rí muharram sọfàn yóò dòṣù kẹsàn-án otu kẹsàn-án oṣù wo ni ó Ramadan tí Ramadan náà bá ti wọlé kí láà máa ṣe nú ẹ̀ á máa gbà àwẹ̀ kí la fi ń gbà àwẹ̀ jẹ́mọ̀ àtẹ̀kùwímùlì ìsìlámì kàlẹ́ndà ìsìlám ilé ọ̀pọ̀ tẹ́nìkan bá ní pé Ramadan September ló wọ́n máa tòun yóò fẹ́ lọ́dọ̀ Ọlọ́run tẹ́nìkan bá ní February ni yóò fẹ́ nì ilé ọ̀pọ̀ tó ẹgbẹ́ bá ní tọ́wọ́ sí May fifteen ní last year lápẹ̀rẹ́nsìn ó lè jẹ́ May four àbí five lọ́dún tó bá tẹ̀lé

ọlọ́run ní kó mú january february march ìjìra la máa yọ tó ọba bá jẹ́ pé muharram ni Saka rẹ̀ máa ń tó muharram muharram ọdún tí ń bọ̀ ló yọ like ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sábà fẹ́ yọ Saka ní ramadan torí kan lè kó ládàá àwọn ní máa yọ tiwọn ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú nínú oṣù bìlíjà tọ́lọ̀ ìwà láì ó sì yọ sàkà sàkà tó nítumọ̀ wàláì àwọn mùsùlùmí dẹ̀ ti pọ̀ ńlẹ́tẹ̀lẹ̀ sán níbi ẹ̀ sẹ́rí bá a ti ra fún wọn báyìí ìkánfẹ̀ lè bú ẹkún pé ah wàláì kan ó tún sẹ́ndì mẹ́sẹ̀jì rẹ sí wa ní wọ́sàpù pé ah ní táwọn ti ń àáfà àwọn èèyàn níṣòro ní òlú ìsọpọ̀ ìtẹ́lòmíì nídìí tọ́rọ̀ rẹ̀ ó fi lójútù wàláì fifty thousand wàláì tó nídìí kò nídìí hundred tó bá ti rí fifty yóò máa ta búrẹ́dì yóò máa tẹ̀pà yóò máa ta kúlíkúlí yóò máa ta ṣúgà yóò máa ta sọ́ọ̀fù yóò sì máa jẹun ẹ̀yin lẹ́rù pé àwọn kìnìyàn ò lérè tó bá ti lọ rajà fifty thousand láàrin ọ̀sẹ̀ kan yóò máa jẹ seven five sọ́ọ̀bù lójú tẹ seven five kéré àbí <laughs> seven five kéré seven five times four èlò lọ́jẹ́ jẹ̀mọ́ èlò lọ́jẹ́ ọ̀wọ́n nù sùkúù tó ń san thirty thousand for teacher rẹ̀ per month tí ìbá ṣe standard school tíjà ti ń sẹ́tí ń gba fifteen thousand wà <laughs> ní bá dẹ̀ wáyé bẹ́ẹ̀ pé ọ̀pọ̀ àwọn sùkúù míì náà tó bẹ̀rù ọlọ́ wọ́n exploit àwọn èèyàn ṣùgbọ́n tó ní pé exploit ẹ̀ rí pé proprietor gan owó tó tó san gan òun gbòòtò rí san ìgbà covid proprietor míì gan tọrọ owó téèyàn mọ̀ pé ìlú yìí ti dàrú wá rẹ̀ àwọn èèyàn bó ní fifty ọwọ́ àti ṣe business ó sì ń jèrè seven five lọ́sẹ̀ wàhálà ó ti tó ó ń jèrè thirty thousand lóṣù ojú owó sì wà ń bẹ̀ yóò máa jẹun yóò tó máa fi kó owó yóò tó di hundred yóò tó di one fifty lọ́la tí ó tó máa ta nǹkan míì mọ́ kí la fẹ́ lò ń bẹ̀ òun ni wípé tẹ́ ẹ bá wo àwọn tí ọ̀yọ̀ sàkà náà kèé ṣe january february náà fi máa yọ bí kò ṣe pé kí ni wọ́n fi yọ oṣù ojú ọ̀run ó di mélòó náà kó ìsìlámù báyìí àti mú ìrun ààwẹ̀ àti kí ni o sàkà jẹ́mọ̀ kí ló kù àdì

àṣekúlù ìjà yẹn náà tá a fògì sí ájì zálíkà tẹ̀rùpọ̀ ọlọ́run máa ń sọ ni wàláì ọlọ́run ní oṣù òun lẹ́sìn zálíkà dínú lọ́kọ̀ jù ọlọ́run sọ pé zálíkà ó islamic calendar ni àdínú lọ́kọ̀ jù òun lẹ́ẹ̀sì máa ṣẹ̀ṣẹ̀ tó dáa òun ní ọ̀jẹ̀ sí wà níbàámu pẹ̀lú súnà tẹ́ẹ̀sì jẹ́ ni ọlọ́run tó ti yé bá ní ìsìn ti ìbàdà mélòó wá báyìí ní ìsìnjẹ́ mọ́ mẹ́rin mélòó mo mú wá báyìí mélòó mo mú wá ọyẹ jẹ́ àmọ́ nsọ́ báwọn orí tí mo sì ń sàlàyé lọ zálíkà dínú àlọ́kọ́jù mo ti fi nọmba fáìfù sọ̀rọ̀ àkìkọ́ kí n wá yanjú ẹ̀ bí fẹ́ẹ́rí ọ̀rọ̀ ìjọ́wò làkìkọ́ kìí ṣe wàhálà nínú súná o ọ̀dọ̀ Yorùbá ló ti dàrú fẹ́wárí gbogbo àwọn tá a jókòó yìí náà a ti jù ẹ fi dá wà lẹ̀ fáwọn àfáà nìkan àwọn akpariwo lọ́sàn akpariwo lóru akpariwo offline akpariwo online náà àwọn èèyàn tó ní gbọ́ ìkàyé fàmọ́lì àwùlá ilẹ̀ kọ́mi láyé kọ̀ òun náà dì í fà gbogbo wọn ni ẹjẹ́ mọ̀ sàlàyé ẹ̀sìn ẹ já lọ wá mọ̀ àfà gbogbo tó wáyé lórí ìṣúná ọmọ kò sẹ́yọ kan tó níjọ́ mẹ́jọ ọjọ́ méje ọjọ́ méje ọjọ́ ìṣúná ọmọ ọjọ́ mélòó sórí bàtà wà fi àwà nílé e kéwú <laughs> nínú àwọn àfa àwọn tá a máa ń tẹ̀lé lọ sóde wọ́n wà ní ọjọ́ méje òǹkà sí kẹjọ àwọn náà rí kí àwọn àfa wá ní ọjọ́ méje òǹkà sí kẹjọ <laughs> èmi gẹ́gẹ́ ti rọ̀ rí ní Wọn wá sí ayọ̀kọ́ là wọ́n ní pé gbàtí ọmọ ìbímọ ní ìjẹjọ́ tọ́tí máa ń jẹjọ́ bó ti ẹ̀já sí pé nú ẹ̀sìn àwọn yẹ òun náà ní kápẹ́ran kápẹ́ran ọmọ káfárí ọmọ kásọmọ lóòkọ lọ́jọ́ keje òǹkà sí kẹjọ àwọn wá ẹ̀rí òǹkà sí kẹjọ àti ìrìtẹ̀ ìdìrọ̀lẹ́ lẹ́yìn ọjọ́ méje òǹkà ṣe kí ni o ibo kí ni lárúbáwó ọjọ́ méje kan sáà nínú àáfà kò ọjọ́ keje fari ọmọ rẹ tọ́ba jọ ọmọ ọkùnrin pẹ̀ràn méjì tọ́lọ̀ ń bá bọ̀ láti rí tọ́ọ̀bà lágbára méjì pẹ̀yọ kan náà ọlọ́run gbà lẹ́sìn láyúkà lífù lọ́wù náà ilá máa ta ha ìtọ́lọ̀ ń fọ̀ náà nù tọ́ba jọ ọmọ obìnrin pẹ̀ràn kan jama sọ yé sẹ́ńtì sọ yé ọjọ́ wo lẹ́wàá ṣe gbogbo ń ta afọ yìí ọjọ́ méje bó o lẹ́ẹ̀ṣẹ̀ wá mọ̀ ọ́ òǹkàwé lẹ́ẹ̀lò jẹ̀mọ́ lóò ní òǹkà tó inú pé òǹkà ti òòrùn ìgbà làwọn gbà kọjọ́ bẹ̀rẹ̀ twelve àbí twelve kọ́ ni gbogbo ẹ̀yin tẹ́ lọ sùkú twelve fi wo àwọn Yorùbá wọn ò ní mẹ́sìn kí má lọ Yorùbá kì í àwọn tó ń kìtàkẹ́ wọ́n dọ́gbọ́n tí wọ́n jẹ tí wọ́n káwọn èèyàn lẹ́sìn wọ́n fẹ́ january one december thirty one àwọn àfáà náà ti wá wà níbi àdúrà máa gbọ́ mi o látàgò bíi mẹ́wàá wọ́n wá ń lọ nígbà wá di eleven fifty nine ya allah allah allah ọkẹ́ di happy new year allah happy new year allah happy new year ah, kéèyàn bá ti ẹ̀bọ̀ sí new year ṣebí mọ́gírìbì lẹ́ẹ̀sì bọ́ sí new year jàmọ́ ẹ̀gbọ́n tí mò ń sọ yé zálíkà dínú àlùkọ́yù kìí saago méjìlá lọ́jọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tá a bá ti lè di pòrùn wọ̀ báyìí ọjọ́ ti bẹ̀rẹ̀ <coughs> sorry ìyẹn ni òǹkà fi kéde o. òǹkà ti Islam slam má bínú. kódà ọlọ́run ti ní màá fi lẹ́tọ̀ ẹni wà láì i'm still on drug oògùn tí mò ń so bẹ́ẹ̀ ni ìfẹ́ mọ́ wàá ṣe mo ẹ̀sẹ̀ lálàáfíà bọ́ díẹ̀ díẹ̀ ni. almuhim tá a bá ti gbọ́ yé báwọn níjọ́ tẹ́ ti yẹn ọjọ́ yẹn ni day one ẹ gbàgbé ń òǹkà fọ̀rọ̀ kẹ́ òǹkà ìjọ tẹ́ ẹ bímọ ọjọ́ alákọ̀ọ́kọ́ ọjọ́ kejì ìjọ keje ń lẹ́ẹ̀ṣẹ̀ súná ṣùgbọ́n táwọn akẹ́yìn ni pé ọ̀rọ̀ kò tó ń ta ní mọ́sálásí kò tó ń ta torí ẹ̀bá ní tó bá jẹ́ pé tó sọ pé mẹ́jọ súná èyí láti ìjọ méje ni súná wá kà ìsìláàmù fún wa pẹ̀lú pẹ́ẹ̀rùn ti wọ̀ àti bọ́ sí ọjọ́ kéni o yawmun jadid àti bọ́ sí ọjọ́ tuntun jama sọ ń kílẹ̀ àlọ́báhùn alhair ṣíṣe nǹkan oṣù sẹ́yìn tẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá lọ sọ́dí ẹ̀ tẹ́ ẹ bá parí nǹkan oṣù kan lónìí ẹ lọ sọ́dí ẹ̀ nǹkan oṣù ní ìtẹ́ẹ̀rì kìí kọjá twenty nine to thirty days tó bá pọ̀ jù tó bá ti ń kọjá bẹ́ẹ̀ nǹkan kan ti fẹ́ máa ṣẹlẹ̀ nìyẹn bóbìnrin ṣe ń ṣe nǹkan oṣù lórí january february march orí òǹkà ìjírá náà lọ́lọ́run gbélé ilóbìnrin ní ó ri wípé ìgbà tóun ṣe nǹkan oṣù láti sísìn kò twenty one twenty two twenty dé sí lọ bẹ́ẹ̀ ajọ́ méje ló fi ń tá a bá di twenty two mọ́jọ́ méje ó ti di twenty kéde o twenty nine ó lè rí nǹkan oṣù mí níbí next twenty two days pẹ́pẹ́jọ́ mẹ́rin ló fi ṣe menstruation ó lè rí mi di next twenty five days mostly menstruation náà pé ń wá lọ́dọ̀ àwọn obìnrin àárín twenty nine sí kéde o thirty days torí pé ń lo oṣù tọ́lọ́ ń fi ní kẹ́jẹ̀ yẹn ọmọ wa ẹ tó lọ sọ́ díẹ̀ ṣùgbọ́n torí pé ọmọ bíbí alágbára lọ́lọ́run tó bá wù àfẹ̀zìádà àfàlẹ́kúnkún ọjọ́ tóbìnrin òbímọ tó bá wù adé ọjọ́ kù majority obìnrin lọ wò wọn oṣù mẹ́sàn-án wọn ò ní jẹ́ oṣù mẹ́sàn-án gẹ́rẹ́gẹ́ bíi kókùjọ́ mẹ́sàn-án bíi kókùjọ́ méje bíi kókùjọ́ mélòó ìjọ ti jíra ló ṣe kí ni o èló ti yọ ọ́lẹ̀ yẹn gbogbo tó ní í ṣe pẹ̀lú pé obìnrin ẹ̀jẹ̀ wá lára ẹ̀ ẹ̀jẹ̀ nifas ẹ̀jẹ̀ bímọ oṣù ìjírá lọ́lọ́run ọba àlékè ọlá fi ń ṣètò yẹn jama sọ clear àbí ò clear zálíkà dínú alkọ́jì ọ̀dà ẹ ká bọ́ sórí atọ́lák jama orí tí mo pè ó orí àmú díẹ̀ díẹ̀ ni o torí wọn lásìkò méjì fẹ́ jó o ibi tá a bá lè ọlọ́run ó o nínú ọlọ́run abẹ́ ọmọdé fámílì kálukú wọ́n dàrú o àwọn fámílì tí ń dàrú ọlọ́run bá wọn tó o tọ́láàkì divorce nínú sẹ̀ríà téèyàn bá kọ ìyàwó lẹ́sẹ̀ ìfẹ́ ọmọ kí ni sẹ̀ríà ni ó ṣe yóò sọ fóbìnrin nígbà tó ní fóbìnrin yẹn mọ́ra tóbìnrin yẹn ò ṣe nǹkan oṣù lọ́wọ́ kọ̀dẹ̀ ní súnmọ́ yóò ní anti-tolic you are divorced ní òfin ọmọ. tóbìnrin yẹn bá ti lè rí nǹkan oṣù ìgbà mi yẹn lè sọ pé èèyàn kọ obìnrin kọjá pé ogun tí ó lè gan pé two months wàlẹ́ òní má pé two months divorce ẹ̀ lónìí ò dẹ̀ sọ mọ́ ọba rí ó ti sálá kọ̀ọ̀kọ́ ó tó rí mi lẹ́yìn twenty four days àbí twenty five days ó tẹ̀lé ẹ̀kẹ́ lò ó tó rí mi lẹ́yìn twenty four twenty five days ó tẹ̀lé ta àáfà divorce ṣe yọ ọmọ lọ lé wọn. divorce gangan tóbìnrin ó fi wo ó kí láàbẹ̀lẹ̀ lórí orí oṣù kíni o oṣù ni alẹ́ ìdá nǹkan ìmọ̀ ìdá tó lè wà fàá àwọn ìdá tó tọ́lák ìdá ni mo wá sàlàyé tán ti tọ́láàkì nìyẹn obìnrin tá a nínú Islam ìwé ẹranko ni ó bàbá rẹ lónìí ìwọ lórí burúkú obìnrin àáfà èèṣẹ́ ni ọlọ́run èèyàn bú ni ọ́ ṣé bá ṣe ní ọkọ obìnrin lẹ́nu ìwé ẹranko làwọn èèyàn fi ń kọ obìnrin lónìí ó lè kó àdá kó àwọn èèyàn ó délé yín lónìí tó bá fẹ́ kọ obìnrin lẹ̀ ṣẹ̀rí ànílànà ọ̀rọ̀ ti sú O ó lè wá pa mí mọ́kànlẹ̀ ó sì ní súnmọ́ ìbá ọ̀la ó ìbá wàhálà ọ̀dẹ̀ sọ́mọ́ ó se nǹkan oṣù kejì ó sọ́mọ́ ó tún wáá bí ọ̀dẹ̀ ẹ bínú iṣẹ́ èṣù ni ló tún fọ ọ̀rọ̀ ń gẹ̀ ẹ̀ olówó orí mi ọkọ̀ àwa mẹ́rin ẹ pẹ̀lẹ́ ọ̀dẹ̀ ọlọ́run forí jèmi o <laughs> èèyàn ti dìtàmì lóòótọ́ pé máa lọ da ni kóbìnrin yẹn máa lọ bí bẹ́ẹ̀ kọ yẹn lè hàn léèmọ̀ ni kóbìnrin ìwọ ló fa àjíkẹ́ pẹ̀lẹ́ nẹ́tíwọ́ọ̀kì bá tún já dàìbọ́ọ̀sì kankan ò sí mọ́ <laughs> bọ́ kájíǹsì kan jó dị mo dẹ̀rẹ́ rèké wà láì tẹ́yọ̀ bá di ní Islam ẹranko làwọn o ọkọ àti wọ́n ṣe kéèsì dìbọ́ọ̀sì lọ́wọ́ <laughs> wọ́n ti wọn lóyún yẹn nù <laughs> mo ní àbáwọn wọ́n irú dìbọ́ọ̀sì orí ibú wa nù yẹn bí ni ṣe obìnrin tẹ̀sẹ̀ kí ni o ó tó ti lóyún obìnrin ọkọ tó ti wo látàwé ní haha bẹ́ẹ̀ tó bá lọ ló dé o ṣé ọ̀rọ̀ pé tí étrẹ́ẹ̀dì bá wà ara rẹ̀ ò ní ṣe kí o ní gbé èèyàn bú ni ọ ọlọ́ọ̀kọ́ obìnrin lẹ́sìn lọ kóòtù ọ̀náwó fún lọ́yà ọ̀dẹ̀ tó ń dọ́gbọ́n sàbálẹ̀ lórí tó fi á di pé ẹ̀yin tó wá sàbálẹ̀ lórí tó ẹ rí i pé eyín divorce nù ṣùgbọ́n gbà mí ọlọ́run àbí ọjọ́ ọmọ ẹ̀gùn gbogbo wa láàkù ọmọ ìyá wa kan ló kún jẹta ní ìsìn orí social media ti kún àfáà lásìdẹ́ǹtì lógun state ni kọ́lọ́mbà ní fọ̀rọ̀ kí ọmọ ìyá wa yìí kódà ìyàwó wọn n èèyàn ń kú ọ̀nà èèyàn ń gbà kú ní olú tẹ́lá àwọn tàbá ń bẹ láyé ẹja àṣetọ̀ lọ ẹlòmíì wọ́n kẹ̀lé ọkàn kidnap ẹ̀ ẹlòmíì ò lè wọ̀n rí mọ́ ẹlòmíì ò lè jẹ́ accident ẹlòmíì ò lè jẹ́ pé iná ẹlòmíì ò lè jẹ́ pé nkankan ọgàn mọ́ nkankan ni wàlẹ́ àwọn èèyàn kú ẹni tó bá kà ló ṣe kí ni o lọ́mọ ọlọ́run já lo gígùn ẹ̀mí o torí pé khairun náà mọ̀ntọ́là ọmọrú wàá sùn náà àmàlù ànábì àsàlà lẹ́nu tó ẹ̀ gùn tó ráyè afá téèyàn bá kú ó kóbìnrin oṣù opó la ń pè ní opó ìyẹn la ń pè ní ìdátú àlùwàfà ìdátú jẹ́mọ̀ ṣe january february lẹ́ẹ̀fìkà kí lẹ́ẹ̀fìkà kí lẹ́ẹ̀fìkà ojú ọ̀run náà ọlọ́run ni yóò lo oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá jẹ́mọ́ tẹ́ ẹ bá kà dáadáa sẹ́yìn pé ní ti Gregorian oṣù mẹ́rin sí thirty one bá wà bẹ́ẹ̀ yóò lé ní one twenty days tí thirty one bíi méjì bá wà bẹ́ẹ̀ yóò jẹ́ one twenty two tẹ́ bá wá di ten mọ́ yóò jẹ́ kí ni o one thirty two gbogbo tí jíra ni wọ́n ju one twenty six one twenty seven lọ jẹ́mọ́ sẹ́ gbọ́ mi yé ẹ jẹ́ kí n sọ pé twenty nine nínú oṣù mẹ́rin twenty nine jẹ́ mẹ́ta èyí tẹ́ mọ́ màá sùn twenty nine mẹ́ta ti lọ jẹ́ ẹ fi thirty kankan sẹ́wọ̀n sí mẹ́ta ti kọ́ dénú one twenty báwọn that is one seventeen ẹ̀sìn mẹ́wàá kọ́ one seventeen jẹ̀mọ́ ẹ̀sìn lọ́jọ́ one twenty seven twenty nine ló sì máa ń pọ̀ jù ní oṣù Islam jẹ̀mọ́ sẹ́yìn gbálà yọ ọ̀rọ̀ mi àṣetóbìnrin bá jẹ́ pọ́kọ ẹ̀ tó kú tọ́fẹ́ sopó kèé ṣe thirty thirty days lẹ́ẹ̀ka fún oṣù ojú ọ̀run tó bá wà nù rẹ̀ tọkọ rẹ̀ kú ẹ̀ wò bóyá twenty nine ni kí ni Muharram sọ gbà yẹn kí ni sọ́fà sọ tó sùn mẹ́rin yẹn ó fi pé ẹ wà bá fi ọjọ́ mẹ́wàá kan ní tí ó ṣe lé òpó nìyẹn yàtọ̀ fẹ́ fẹ́ kí bọ́ yóò lóyún nú sẹ́ǹpé léyìn tó bá lóyún ìbá àbímọ lọ́la òpó kékeré ni o òpó ti parí nìyẹn àáfà lára ń tá lò òun nìyẹn kìrọ́ àtù súratil kahf yawmal jumu'ah kìrọ́ àtù súratil kahf yawmal jumu'ah nínú àwọn tó fẹ́ kémi àti yan ọmọ ṣe ká fi máa wáyọ̀ náà ọlọ́run òun ni kíka suratul kahf lọ́jọ́ jímọ̀ mas'ala ó tọ̀ wá jáde ìgbà wo la lè bẹ̀rẹ̀ sí ní kà ìgbà wo tọ́píìkì understanding the islamic calendar and its virtue sáǹsọ́ ọlọ́yìn òun ni ó jà gbọ́yé àáfà alhamdulilah tó lónìí tí mò ń sọ̀rọ̀ ìwò ní gangan thursday ni tó èèmọ̀ bá ti lè wọ̀ lónìí wọ́n bá fẹ́ kakáàfì rẹ̀ ẹlẹ́yìn mọ́ gírídì ọjọ́ wo lọ ka káfíù tó pé ah wàláhì ti mele kásọ̀ bá sọ bí iṣẹ́ ó da mo jí báyìí wẹ̀ báyìí lọ jí mà tí bá tó kú mà mo kan lọ ìlera yìí kàkáàsì kàkáàsì ẹ̀ lálẹ́ ìkó tó sùn ìwọ tó bá ti rí pé òru lọ́rọ̀ lọ́rùn jí mà lọ bá ti wá lè wọ̀ lọ́la tó tó lè kẹ́nìkan ní pé màá kà níbi aago méje lọ́la màá kà ní aago méjìlá <laughs> ó ti mọ́dọ̀ jẹ́wọ́n fẹ́ gbọ́ mi yé kẹ́nìkan ọmọ kàkáàfì lọ́la jímọ̀ kóòrùn ó fi wá wọ̀ kọ́ wá lóun ọ̀kadà aago mọ́kànlá eleven fifty nine pé torí pé twelve lọ́jọ́ máa ń ṣe kí ni o lọ́jọ́ máa ń bẹ̀rẹ̀ ó tàn sí ó ti sí kò ẹ̀ right ọjọ́ bẹ̀rẹ̀ tó bá ti di kóòrùn wọ̀ tó súpa ṣe kí ni o tó súpa dé ni. Huh? Mà ṣe ọ̀dà ẹjẹ́ mú mọ́sí alákàdì méjì sí àáfàá ń sọ nípa bíbẹ̀rẹ̀ oṣù ìjìra gẹ̀ǹgẹ̀ kò ní dá kámúsọ̀tàn umaru kékeré kí n lè wá bọ́ sí juventus calendar off fẹ́rí mọ́sálà ọ̀jáde ìgbà wo gan la bẹ̀rẹ̀ sí ní ka déètì tó di 1443 by next week ní ìsìn insha allah ààbọ̀ sí ìjìra fourteen forty four then masala ká sẹlibrétì ìbẹ̀rẹ̀ ọdún bóyá january bóyá ìjìra odidi masala yẹn níwájú mi ń bì táwọn àáfàá wa tí wọ́n ti sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ òun rè rúkùmù gbogbo ẹ̀sáré ìwọ̀nba tọ́lọ̀ bá ní ilé sọ ní ìsọ̀ta ẹjẹ́ sáré mọ̀ báyìí sẹ́rí gbòdìgbà khilafa Umar ibn Khattab radiyallahu anhu umaru kó àwọn kibaru sahaba jọ àwọn àgbàlagbà sáadé bó láṣẹ máa lo nǹkan àtàwọn gẹ̀rìgì sẹ́ẹ̀rí àwọn sáadé ọlọ́run kó yọ́nú sí wọn o my dear brothers and sisters in islam èmi àti yín nǹkan ṣe wá wàláyé nǹkan ṣe wá mọ̀mọ́ tí mo kó tó fọ́ ọlọ́run sẹ́lẹ̀ nínú mọ́sálásí nǹkan ṣe wá gan nǹkan ṣe wá mẹ́wàá ọgọ́rùn-ún ó ṣe wá lónìí èmi àti yín ìtàwọn kèfèrí bá ṣe làwọn nífẹ̀ẹ́ àwọn kèfèrí àwọn yẹ̀wùdí àti nàṣàrà àwọn tọ́lọ ni wọ́n lè yọ́nú sí yín ẹwọ wàhálà tàǹfà lórí ọ̀rọ̀ jáàbù nìkan kí ni wàhálà wọn muslim muslim ticket wọ́n ti fẹ́ kúlẹ̀ torí pé wọ́n rò pé Tinubu ó lè wọlé ibà wà fórí sí pé muslim muslim àmì half ticket gan tó ni Tinubu ìyàwó rẹ̀ pásítọ̀ rìdíìmù ni nàá gbogbo yín tó ju yín fọ́ ni ya pé níyàwó Tinubu ẹ̀ kiri yóò ní wàlàntẹ́rì dọ̀ áńkàlì yahudu wàlà nàṣọ́rọ́ àtàtà tàbí àmì látàwù Tinubu gẹ́sọ́ wà conscious of nígbà ọ̀jẹ̀ gọ́vnọ̀ nínú report authentic report ẹ̀yìn kiri yóò náà jù ìtọ́fẹ́ ní pẹ́pẹ́ ọ̀rọ̀ wọn ò lè wọ́n ti mọ̀ fáwọn náà tó sì jẹ àwọn àfáà àtàmátọ́ adàdarí rédíò àtàwọn gba àwọn obìnrin àwọn obìnrin ẹlẹ́nu orí fọ̀ tọ́mọ́sọ́ adàdá kì torí torí àwọn followers wọn tọ́mọ́sọ́ adàdá kì ló social media pé ṣé kiri yóò ti àbí kiri yóò tọ́lọ́hún àwọn eléyìí àwọn eléyìí ò ní láàkẹ́ ẹsẹ̀ ẹ bá ní láàkẹ́ ẹsẹ̀ tó ní láàkẹ́ ìmọ̀ wàláì téèyàn bá kú sí christian wàláì yọ̀ọ̀rà náà ni kìí ṣe pé yọ̀wọ̀ náà yọ̀ọ̀rà sínú náà wàláì yọ̀ọ̀rà náà ni ọlọ́run ló dẹ̀ sọ bẹ́ẹ̀ àwàdẹ́gbàntọ́ lọ́n sọ iná lẹ́dínà káfàrù min alìlì kìtàbì wàlìmọ́sírì kìínà sínà rìjà annama khalidina fiha wọ́n wọ́n náà jahannama wọ́n dẹ̀ ṣe gbére ń bẹ̀ni àbí alìlì kìtàbì are they not Christians and Jews tọ́lọ̀ ni wọ́n ní yọ́nú sí wa inú wọn ò ní dùn sí wa àfi wà láńtẹ́rì dọ̀ áńkàlì yahudu wà lànà sọ́rọ́ hátàtà tàbí àmì látàwò ọlọ́ni wọ́n ní nífẹ̀ẹ́ yìí àwọn ẹlẹ́yìn ọmọ bá fẹ́ yín èdè bá wọn fẹ́ yín o tí n bá dé èèyàn méjì tán bá ń tajà tí kan bá jẹ́ muslim christian wà lẹ́ ọ̀dọ̀ muslim ní ti rajà àfà kí n tó lè ra nǹkan lọ́dọ̀ christian ah yọ lágbára díẹ̀ even bó ṣe jẹ́ proprietor school mo lè sọ fún ọ pé eighty five or ninety percent àwọn tó supply mi ní dia muslims èyí tí n bá rí pé kẹsìrì ni supply mi màá lọ ọ̀dọ̀ àwọn alájà kan ní di bíi bnb bíi nǹkan bẹ forward Musulumi ni alájà ìlọ́ra ala àwọn ahụtọ jẹ mùsùlùmí kọwọ mi ọwọ ọ̀dọ̀ wọn káwọn eléyìn òkówó mi la sàlátù kan kó lọ mọ́sálásí ọ̀tẹ̀ mi lọ́rùn dùkẹ́lẹ̀ òkówó mi lọ ọ̀dà mẹ́wàá lọ. afa ibu ti máa rí pọ́wá polówó rẹ̀ fún mi ìsìnkú àdúgbò ilé ìkẹfìrí ìwọ́ta ní dìbò mùsùlùmí. mark redmond supply ní láwọn ìwé Ganiyu òun náà máa ń báyìí ọwọ́ jẹ́ ọjọ́ lọ́wọ́ ẹ̀ yóò bá wá wọn lọ ibò kọjá pé kiri ó lọkọ òun lọ́sàtà fún mi òun ní ọ̀jẹ̀ ni o profit bẹ̀ kiri ó tọkọ náà jẹ́ mbẹ̀ ṣùgbọ́n ọmọ ìyá mi lọ́sà jẹ ètò jẹ́ dàrẹ́tì lọ́dọ̀ ti ni that's what they do àwọn ara wọn àwọn sàábé wá rí wípé ibi táwọn sàábé tán gbọ́ yédè àwọn èèfẹ́ ṣe bí kèsè rí èmi àti yín lónìí ẹ̀fẹ̀ ṣe wedding ẹ̀yin gé nígbà mo parí masters ní ui ní ọjọ́ yín ní ọjọ́ ṣó òfin ìyìn wọ́n sọ gown dèdèrè wọn yẹn rí mo èsì ẹ̀dí bí ìgbẹ̀yìn ìyìn lè ti bí mo ṣe wà àsọ gown kèfè níwà ti bọ́ọ̀rùn bí pásítọ̀ ni bí ṣe ní sùkúù tèmi èmi èlò fún graduation àwọn ọmọ obìnrin ọwọ́ fúlì ìjàbù wọn àwọn ọkùnrin ó wọ́sọ bí aṣọ ẹni ọlọ́ èmi èlò graduation wíwá dàdá dín ní yẹn mo gbogbo tí kìnìún bá gbogbo à ń ṣe à ń ṣe end of year party àwọn à ń ṣe cultural dance à ń jó kiri yóò ló introduce ẹ̀ mùsùlùmí ẹ̀ ṣe cultural dance èmi ẹ̀ ṣe wàláì they know me for what I am afa I don't do all those rubbish ó dà ọ̀pọ̀lọpọ̀ kẹta àwọn èèyàn ń ṣe the same sùkúù mi ti gbọ́dún mẹ́jọ mi ò tí ì ṣe ń ta house sport ìyìn mẹ́bí mo ṣe fẹ́ ṣe tí òfin ní dàbí ti kiri yó wàláì mi ò tí ì mọ̀ ní ṣe up till now wàláì up till this evening I'm still not convinced why I would do sport. What I by inter sport in my school? Má ṣe nìbọn ilẹ̀ tó bá ṣe ìyẹn ṣe alùsù náà ìyẹn ṣe mùsùlùmí. Èmi ò tí ì di bí mo ṣe fẹ́ fẹ́ tí ó fi fọ́mọ tẹ̀lé ọlọ́run bíi sixty percent. Mọ́ọ̀sì àwọn ètè mi gan lọ bíi fifty percent ẹni ọlọ́run fifty percent ti tàwọn kiri yóò náà ni. Let us be factual with ourselves. Àwọn ọmọ obìnrin àwọn ọ̀sẹ̀ yìí gbàyà wọn wà á ṣe tí gbogbo òdi ó ṣe bẹ̀rẹ̀ rẹ̀ tí màá ma promote ilé ìwé tèmi nìyẹn I will never promote that mọ́tò àwọn ọ̀dọ́ kan tí màá lọ ọ̀kan tí màá rí ah sùkúù ilé máa jọ mi lójú èyí tí gbogbo èyí tí mò ń lọ èyí tí rẹ̀ ti ọkàn mi balẹ̀ pé léyìí sí fòmọ́tò ọlọ́run díẹ̀ mi ò tí let us be factual with ourselves ká tó wá sọ pé wọ́n náà ọmọ wa ń lánàá kẹfẹ́ rí ìyẹn ni wọ́n rò pé ah, ẹ má jà tó ló déètì wọn gan jèrè sọ pé déètì wọn ló di two thousand and twenty two lónìí two thousand and twenty two àwọn tàbí wá ń jíròrò ìjọ tán bá nàbí ìjọ tànàbí kú ìjọ tànàbí ṣe gbá ìjọ tó lọ gbàrún wá ìjọ tó ṣe Isra wal Miraj bí ìmọ̀ràn ṣe wá nù ìjọ tó ṣe ìjìra ìjọ tó ṣe kí ni o yẹn lọ wọlé ìjìra tànàbí àṣàrà ń bẹ̀ ṣe rè èyí tọ́pọ̀lọpọ̀ àwọn onítàn kan ní pẹ́rọ̀ bíi làwọn àlùmí oṣù kẹta ni má ṣe mistake oṣù ti wà ń lẹ́tẹ̀lẹ̀ Umaru kọ́ ló invent oṣù ọlọ́run ti sọ́nu kùránì kò sùn mélòó ni àwọn lárúbáwá dẹ̀ ń lù ṣùgbọ́n a fẹ́ mú kàlẹ́ńdà àti wa tọ̀tọ̀ ìlọ́jẹ́ kan wá padà sígbà tí ànábì ṣe ń jíra iná wa fi ń kà náà fi ń kà ìlòdì 1443 22 Dhul-Hijjah 1443 lónìí àáfàá wa Umaru àwọn náà ṣiṣẹ́ yẹn kọ́lọ̀ ń bá ní san wọ́n ní ẹ̀san lóore ní ìparí èmi náà rí pásítọ̀ mi ẹ̀ ti lọ́ọ́ ti fẹ́ tán sẹ́rí tàbá wa wọ ìjìra ti Gregorian èyí ò fún wa wà látọ̀pọ̀ kò rújú pé ó kọ òsà jẹ́nọ́ọ̀sì fẹ́brọ́ọ̀sì kankan àwọn òsà fáírọ́ọ̀sì fáírọ́ọ̀sì òun ni wọ́n fi sọ ó kọ oṣù tiwọn kódà jẹ́ tó sọ fún ọ méjìlá kọ́ lóṣù tiwọn níbẹ̀rẹ̀ ìfẹ́ lọ bẹ̀rún lónìí àwọn kan ní 48 àwọn kan ní 36 àwọn kan ní 38 oríṣiríṣi òǹkà náà sọ wọ́n sún sún bẹ́ẹ̀ di méjìlá ni nígbà wọn di pé ti islam jẹ́ méjìlá tí wọ́n ṣe méjìlá tẹ́lẹ̀ ó nídìí kọ́ ọmọ bá wọn sẹlibrétì gbogbo oṣù tiwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà tó rè wọ́n tó ya dẹ̀dẹ̀rìn lónìí happy new month bóyá wọ january one february one happy new month àpẹẹrẹ pé èèyàn ọ̀gbọ̀n náà new month ti dẹ̀dẹ̀rìn wo ó lè jẹ́ pàtí wọ́n pé new month kọjá pé fifteen sùlì ìjà ó lè jẹ́ seventeen muharram ẹ̀yin mùsùlùmí ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ṣe business tẹ́ ẹ máa fẹ́ kí àwọn ọjà yín bẹ́ẹ̀ ó lè kí wọ́n kọ́ mọ́ni happy new month Aku season yìí o happy kìnní kan season onígbà ṣe fẹ́ season káfẹ́ happy new month òní ni february one happy new month march one happy new month april one happy new month july one táwọn gbogbo eléyìí àwọ̀ july one àwọ̀ sọ́tọ̀ kankan mọ́ celebrate àwọn oṣù ọ̀sà káwá bọ́ sínú oṣù ìjìra. fẹ́ẹ́rípa wọ inú ọdún tuntun àwọn àǹfààní tọkọ kàn wá ní mọ̀rọ̀ kọ́bà wà mọ̀hásábà mọ̀hásábà tù wà mọ̀rọ̀ kọ́bà self evaluation and self supervision èyí ó ṣèṣirò ẹ̀mí ara rẹ̀ ṣètò ọlọ́run ṣe mo rí ṣe dáadáa ìyẹn wà nù tọkọ wà wà tẹ́wọ́bà tù nàṣọ wà tẹ́wọ́bà tù ànàṣọ. áàpù bá kíláàsì ní fourteen forty three tí ò dáa kámọ́tò máa tẹ̀síwájú nínú fourteen forty four a wà á wo àwọn èyí tá a ṣe tọ́ dáa tá a máa tẹ̀síwájú ṣé ẹ wá rí kèé ṣe celebration gangan ní tí Islam kọ́ lù fún ṣẹ́gbọ́n tí mò ń sọ yé ṣùgbọ́n a rí lọ́dọ̀ àwọn àáfàá wa tí wọ́n já àwọn àáfàá ńlá baba Abdulrahman Saadi náà ṣe tafsir àti rí lẹ́tà tí wọ́n kọ sí kanú àwọn ọmọ ake wọn àwọn bẹ́ẹ̀ nù àwọn mọ̀rọ̀jú kọ̀ọ̀kan táwọn afọ àwa ìfọ̀n bẹ́ẹ̀ lórí nẹ́ẹ̀sì dáadáa tí wọ́n ń kí ọmọ ake wọn pé a kú wíwọlé ọdún tuntun yìí o táwọn mùsùlùmí bá kẹ̀sí create awareness pé à a ti wọnú ọdún tuntun o a fẹ́ wọnú ọdún tuntun o a ti ń ráwọn èèyàn létí sincerely ibi tẹ́ ìṣẹ̀ṣẹ̀ dúró bẹ́ẹ̀ lónìí ibi tẹ́ mi dúró sí ni pé kò tó burú mẹ́ a lè rí nínú àwọn ọmọ ìyá wa kan ní bídíà ní kan ní kíní kan ní pẹ̀lú tírú àwọn saadi àtàwọn àwọn àfáà wa ta kàfàtà wa wọn tí è bá ṣe sẹ́mọ̀ níta bá sọ pé nǹkan jọdún one yọ wà láǹtì kálá fẹ́ pẹran fún sẹ́yìn fáwọn tó máa ń ṣe mọ́lúdì wọn ara ń tí mọ́lúdì òfin lè tó bá ti di pẹ́ ń pẹran fún mọ́lúdì ẹ̀ ń jẹ́mọ̀ kí mọ́lá sọ́dà fẹ́ẹ̀kọ́jọ́ jímọ̀ ọjọ́ ọdún náà ìdẹ́ ẹ̀pẹ́ rán fún ṣùgbọ́n àwọ̀ sọ tuntun tó bá ti wípé ẹ ti fẹ́ sọ ìjíradọ̀dún àásọ̀ pé kìí sọdún kìí ṣe kí ni jẹ́mọ̀ kìí sọdún bẹ́ẹ̀ awọnú ìjíra tuntun àwọn ń sàlàyé ìjíra nàbí àsálàm láti Mẹ́kà lọ sí Mẹ́dínà àwọn tó ṣẹlẹ̀ ẹ̀kọ́ wò láàrí kọ́ àfi jẹ́ káwọn èèyàn mọ̀ pé oṣù ìsìláàmù ń bẹ oṣù ìsìláàmù ṣe kí ni o fẹ́ẹ̀ pé Nàìjíríà recognize ìlọ́fà káwa náà ma ajíté ètìtì ẹ̀ ń fún wọn lọ́lùdé january one ẹ̀ ń náà mọ́ ara mu wọn kìí ṣe pa ya ọ̀lẹ àwọn òṣìṣẹ́ ẹ mọ́jọ jẹ́ pé oṣù ti èṣù ẹ wà recognize ẹ oṣù tọ́lọ́ ẹ̀ ní ṣe kí ni o ẹ̀ ní recognize àwọn mùsùlùmí tó ń jẹ́ kó gbogbo ayé pé àlòsù yẹn ńlá gbogbo wa láàrin ara wa à ń kọ lẹ́tà jẹ́mọ́ ẹ̀mọ́ gbọ́ mi dáadáa o à ń kọ nǹkan sórí social media ẹ máa fi déètì ìjìra náà sí ara ń tẹ́mi máa ṣe ní ìsinmi mábẹ́ lo déètì ń lo déètì ìjìra màá fi sókè màá wá fi Gregorian calendar kódà tí n bá ń sọ àwọn questions kan ní WhatsApp ara tí mo ń ṣe ní ìsinmi náà for documentation torí pé èèyàn lè sọ̀rọ̀ kan ní twenty ní fourteen forty two kó 1443 fourteen forty kéèyàn tó ti rí tí àmì kéèyàn ṣe tààrà ọjọ́ rù etí mo ní ọkọ̀ rẹ̀ tọ́kọ̀ rẹ̀ o àwọn tó bá trace date wọ́n lè mọ̀ pé eléyìí lọ́kọ́ sọ ètò sọ̀kan èrè kọ́ lẹ́tà wa àwa tá a jẹ́ tísà lójú bọ́ọ̀dù ẹjẹ́ awareness káwọn yóò la fi ń sin ọlọ́run adalon olon ja sori ya ti jogbe dal qiyama subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh jazakallahu li shafana nam ah ni báyìí agba àwọn béèrè àwọn tá a bá ní béèrè kan tí wọ́n ti bá wa sọ àbáwọn kan tí ò yé wa tó àbí yà wọn kàmí kan mìíràn dẹ̀ ní gẹ́gẹ́ bá ti mọ̀ pé ọjọ́ ti lọ sọ̀rọ̀ adá bá ní ìbéèrè ẹ̀jẹ̀ ká nawọ́ ká kéèkì nọ́mbà wa. one kan. one two three four number one. àwọn ẹkùn bàbá wọ́n sáàtì mẹ́rin àmọ̀ sí dé ni jẹ́ mọ́ wà láàrín ṣe kọ́lá mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ní ìgbà yìí torí pé ó ṣe lọ sí tẹ̀sí ní sí wa àmọ́ ẹ̀jọ́ ló ní ọ̀la títí ní nǹkan lè wọ ọ̀la tó kàn gbà mọ́ ó lè fi lẹ́yìn ìrẹ́ẹ̀dì rẹ̀ wọ́n pè é sí ìsìn ní ní ìpàkì ìdí ọ̀rọ̀. Màtúkúlù sí. Báwo ni ìṣẹ̀lẹ̀ àkàmù àwọn ilé rẹ̀ tí a lè wà lẹ́yìn ẹ̀ka ìkọ́ni sí ìṣẹ̀lẹ̀? Náà fẹ́ rí ní ṣókí ibi tó bá já sí wípé dọ̀rúrọ̀ làlúrí lápẹ̀rẹ̀ ń ṣe fẹ́yàn bá jẹ́ lecturer university tó fi di professor tó bá fẹ́ ṣe inaugural lecture yọ wọ̀rọ̀ aṣọ yẹn sẹ́gbọ́n tí mò ń sọ yé ṣùgbọ́n ìyẹn jẹ́ ń sọ fún tó bá jẹ́lẹ̀ haúsá ó lè mọ́ wọ̀ haúsá lọ wá bàbá rí ga <laughs> agbádá bíi one million kan fẹ́ fẹ́ <laughs> professor haúsá <laughs> ẹ̀yin Yorùbá lẹ́wọ́n ṣe bí gẹ̀rìbí so tó bá já sí wípé tẹ́ ẹ̀ bá wọ̀ ó lè ní ipa nẹ́gẹ́tífù kan lórí yín kò sí tó burú kẹwọ́ ẹ má ṣe mistake kèé sáràmù ní kẹwọ́ sẹ́rígbà mi tàbá ń sọ̀rọ̀ ẹja mọ̀ bọ́ra wáyé o àwọn kẹ́kẹ́ tẹ́ta àwọn sàábé ṣe pé alẹ́yìn kèfè rí ìfẹ́ àní jọyín sẹ́wọ̀n pé aṣọ lásán ni ó kè ní ìsìn ìbéèrè mi náà ni pé sẹ́yìn lè wọ́sọ bí olóòtà kó gbówó ẹyọ sọ́rùn àìdílé kálẹ́fẹ́ ẹ̀kẹ̀ mú ẹ̀kẹ̀ mú bí òkúta kan ẹ̀fàjọ ẹgbẹ́ sọ́rùn ẹ̀ lánìyàn kankan sára àmù ni <laughs> kìí sára àmù náà ṣùgbọ́n àwọn olóòfà ni máa ń ṣe kí ni o náà máa ń kówó ẹyọ sọ́rùn ẹ kówó ẹyọ sọ̀tọ́ jẹ́jọ́ sí pé kan lọ́ fà pé ah, wọ ru gáùn táwọn pásítọ̀ máa ń wọ̀ àbí táwọn máa ń wọ̀ ẹ mo mọ àwọn fúnra ọ̀sẹ̀ táwọn bá fẹ́ ṣe àwọn ẹ̀rọ abẹ́ṣe graduation wọ́n á wá rán àlìkì bá fáwọn ọmọ in fact ọmọ ìyá mi kan ṣe mo débẹ̀ inú mi dẹ̀ ń ta dùn wàlẹ̀ ẹ nígbà táwọn ọmọ yẹn wà Saudi tẹ́jẹ́ bí ẹ bá ti lọ kàábà báwọn ọmọ kàábà ṣe máa ń ṣe yẹn ṣe ká ọmọ kàábà wọn máa wọ àlìkì bá wọn wà ara dé kíní kìló kẹ báyìí wọn bá àwọn ẹsẹ bí alọ́lá àjí tọ̀tọ̀ tẹ ẹ bá dé skul tí mo àbíkẹ́ mi náà ó tó wà costly èmi ò tí ì lágbára eléyìí sùkúl eléyìí tó ti jẹun sókè àáfà èyí tẹ́ yóò fi wọ́sọ gáàm ẹ̀rọ alìkìmbà fáwọn ọmọ yín kan wo alìkìmbà kan dàbí ìmáàmù Saudi ẹ̀ẹ́ inú àwọn ọmọ góòdò pé masha Allah ìmáàmù Saudi rẹ o ọlọ́run ṣàánú wa wallahu a'lam naam. wa tí sẹ́rí tọ́láàt ìdájọ́ àti ìdájọ́ ọ̀kọ́lẹ́rù ìpìlẹ̀ ni pé ọkùnrin ló ní i love you ẹmọ wàhálà táwọn ọkùnrin máa ń ṣe ọlọ́run sọ àdórí àwọn ọkùnrin máa orí wa máa bẹ́ ń gbà mí àwa láàlè obìnrin tí o tá máa dà láàmú tá máa bẹ tọ́ba ti á gbà tán tọ́wọ́ wa bá ti á wà tẹ̀ á tún wá máa ṣe bálabàla bíi bíi Sunday Christmas ìwọ́ tó lóo nífẹ̀ẹ́ rẹ̀ ẹnu rẹ tó fi ní máa jẹ ni ló fi sọ pé méè mọ́ ìtísẹ̀rí àfẹnu bẹ̀tọ́ wá jásí pé wọ́n tọ́ ọlọ́ọ̀jẹ ntọ́ ọlọ́ọ̀fẹ́ jẹun lọ́wọ́ ń jẹ ń jẹ gbẹgbẹ à ìjẹkújẹ lọ ń jẹ bí ọfẹ́ jẹ nípa ni ó sì ọfẹ́ tó ni ọ̀dà mọ́ jẹ mí mọ́ o ìyàwó lọ́fẹ́ sọ pé mọ́ jẹ mí mọ́ o toróhùn kọ́ ló sọ wípé máa jẹ ń ọkọ̀ náà ó ní mọ́jẹ̀ ìbùkẹ́lẹ́ pátá padà nìkan o ọkọ̀ náà wà wàgbọ́ lórí ibú rẹ máa lọ èmi náà yóò ń rẹ ní òṣè mọ́ ọ̀rọ̀ wọn ti yanjú bá kò sí tó burú ṣùgbọ́n nípìnlẹ̀ obìnrin gbọ́dọ̀ jà sí ní ọkọ̀ mọ́ọ̀fù ẹ̀ ọkùnrin la fẹ́ kó mọ́ọ̀fù ẹ̀ tó bá wọn obìnrin náà wà pé ẹ mi nítorí tọ́lọ́ àfáyé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin kò gba márùn kí ló fẹ́ dá padà èyí ló ṣe fámìlì kan lọ dá sí ní ìyàwó ní ìgbà tí òbóhùn ní nǹkan ìyàwó kẹ̀kẹ́ rúkọ ńlé ni àáfà àmọ́ dá sí kéèsì wọ́n mọ̀ di wàhálà gidi wọn ni ìyàwó lọ́sọ̀ òun ò sé mọ́ ẹ̀sọ́ òdí afọ́ márùn àfọ́ òbóhùn ní nǹkan kan àfà abáwọn ojú àfà àfọ́ onírùngbọ̀n ó ń sókòtò fẹ́fẹ́ wọ́n ni àfà alùsùn náà jẹ́mọ̀ nínú yẹjúùsù tààjílù ú wà tààjílù sẹ́gẹ́tì ní ìsẹ̀ tọ́bá láàrin ẹ̀kọ́ òun òfò ṣùgbọ́n kò fò <laughs> ìyàwó nígbàtí ọ̀rẹ́ kẹ́kọ́ òun ti dá òfurú gbádá padà fún o another question. number ẹ̀sùn mọ́tò naam wàhálùkù sálàmù. ọlọ́wọ́ bá san sísá ẹlẹ́sàn rí o ah. ìbéèrè very very reasonable question náà béèrè ẹ̀ẹ́dì pé gbàtà fẹ́ fẹ́ra wọn ààrẹ lẹ́rìí méjì bẹ́ẹ̀ ni àdúgbò ẹ̀kọ́ ìbéèrè ni pé èèyàn fẹ́ divorce obìnrin pé ìṣe mọ́ pé tí wọ́n lè sẹ́nu yàrá ní ìkádẹ́nikádé kóòtù pé ẹlẹ́rìí ó sì wà ń bẹ̀ lóòótọ́ ni wọ́n nídìí ẹlẹ́rìí torí gbà tí wọ́n fẹ́ so wọ́n pọ̀ ń jó òní náà ààrẹ lẹ́rìí mélòó méjì ìtumọ̀ ẹni kẹ́sẹ́ pákùnrin ya ẹ̀kọ́ yóò sọ àwọn tó jẹ́ wàlíyú obe yóò jẹ wọn ọmọ yín ìṣemọ́ ní fà tó fàrí. ìlọ́lọ́ ti ní wípé tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin Fabian àtìyàwó fábíà fún hakaman nin alihi wa hakaman ẹgbẹ́ tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ọlọ́pọlọ pípé èèyàn tí èsì àrìndìn dàdá dín ní súpa rògbòmù èèyàn gidi ẹ wà ní ọkọ àti fámílì ìyàwó wọ́n wà bá wọn sọ̀rọ̀ ìyùrí dá ìsìláhá ìwà fíkìlá ọbẹ̀ ìnáwó tẹ́ẹ̀pá àwọn méjì bá jẹ́ pé wọ́n ń fẹ́ àtúnṣe lóòótọ́ ọlọ́run fi wọ́n ṣe gẹ bá ti wá rí yanjú àwọn méjì náà ti tó ní kíni o eleri méjì kèé ṣe dandan kéèyàn ṣùgbọ́n fẹ́ jẹ́ kọ́wà ọ̀fíṣíà ká lè gba ìwé kóòtù pé kóòtù ọwọ́ àbáyé mọ́ nítò ẹ̀ wọ́n wà wẹ́lẹ́rì ẹ̀ẹ́dẹ̀ sáì ẹgbà sàdíkẹ́tì pẹ́ fi ẹ̀sọ́kọ àti ìyàwó mọ́ kò sí tó burú bẹ̀ ṣẹ̀rí àkọ̀tún bẹ lọ́jà àbá wọ́n ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run pẹ́jẹ fámílì wọ́n dàrú o sànú wa o kọjá bó ṣe jẹ́. There are reasonable questions now. now. naam masala méjì ló tó jáde nínú kwẹ́sẹ̀ ẹ̀yọ kan masala náà èyí lọrọ child custody ta ni ọmọ ẹ̀tọ́jú ọmọ masala kan nínú fíkì masala kejì ni pé obìnrin yẹn ti lọ lọ́kọ mi lẹ́yìn ìgbà wọn ti kọra wọn lẹ̀tọ̀ ọmọ wà ọkọ náà ti níyàwó mi ọkọ wa kú ṣé yóò ṣé yóò jogún dìdìrín pọ̀ nílẹ̀ jàmá irú ọkọ òwèrè wo nìyẹn irú ogún àrìndínwó nu obìnrin tó wọn àtọkọ bá ti kọra àwọn lẹ̀ tó bá ti lọ ọlọkọ mi yóò jogún ọdọ ọkọ tó wà yóò tó pé tọkọ rẹ̀ tó tó bá kú ọkọ rẹ̀ ayé ìjọ yìí sọkọ rẹ̀ mọ́ o kò ní í jogún kò sì ní í sopó àwọn àfẹ́ eléfù kan náà wà ń bẹ́ńlẹ̀ Yorùbá torí pé wọ́n láìsí obìnrin o wọ́n wà ní mọ̀wọ́rí mọ̀wọ́rí ààbọ̀ gbogbo nwaanyị abẹ́ pé ogún aláàjì ogún aláàjì samson ìyàwó wọn nokia tó ti lọ tó bímọ márùn yọ jẹ one over five gbogbo àfáà bá pé ìkúkúpè wà láì ọlọ́run obìnrin sí wọn ẹ mọ́tọ́ lọ́n sọ pọ̀ ọ̀rọ̀ ogún ni tílíkà òdúdú lọ wà mọ́ ìyàtọ̀ àdá òdúdú lọ mọ́tọ́ lọ ní bẹ lórí ẹ bá pé torí náà irú obìnrin tó ti lọ kò ní í jogún ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé àlesọpẹ́ ń ta àmọ̀rí lánàá kálá àṣẹ kí ni o ó tó bí màá bẹ̀ ẹkú ọ̀rọ̀ èèyàn o ẹ̀yìn ẹbí ọlọ́run dò tí wa kó padà lé ẹ̀ kan kò o kèé ṣe ìyàwó mọ ọmọ ìdájọ́ tóbìnrin yẹn tí ni tọ́jú ọmọ àdíìsì ni o lódiwọ̀n ìgbà tó béèrè yẹn ọba tí ní ọkọ míì òun ní ọmọ ṣe kí ni kọ́ sọ́dí ẹ̀ lọ́mọ wa tó bá di póbìnrin yẹn náà ti lọ́kọ míì ẹ má ṣe mistake o kì í ṣe bẹ́ẹ̀ ni kọjá bí kọ́ sọ́dí ẹ̀ lọ́mọ wa ọmọ padà kọ́ sọ́dí bàbá ẹ̀ ó lè jẹ́ bàbá fún rẹ̀ ó lè jẹ́ ìyá bàbá fún gbogbo àwọn kíní yẹn ni bá ṣe list yẹn nínú fíkìú ọ̀bẹ̀nu tíra sọ̀rọ̀ fíkìú náà Abu Malik ibò ọ̀bẹ̀nu fíkìú náà bàbá sẹ́yìn sábìt wọ́n ti list àwọn tó lè jẹ́ pé wọ́n lè gba kọ́sọ́dì ọmọ ṣé wá rí gbogbo ibi tó bá rí ọ jẹ́ ìtẹ́ wò ni àwọn tó jẹ́ alùsọ̀là àwọn èèyàn rẹ̀ tí wọ́n ní sọmọdé kíni olórí burúkú jẹ́mọ̀ sóyè àbí òye tó ìyẹn ni sọmọdé ọlọ́run sànú wa orúkọ ẹ̀ ń ta ìwé ọ̀yà orúkọ. Naam. Naam. Thank you. àkọ́kọ́ kọ́ ni pé báàdì gangan ìkọ́ sára ìsìláàmù ibò kẹtù mọ́jọ́ èmi mọ́jọ́ tèmi ní ìjírá ní ìdẹ́ celebrate ẹ̀ sẹ́ gbọ́ mi yé ṣùgbọ́n wa ẹmọ àkàwé alájú àwọn nǹkan kan bẹ ti fi sí ìwé àwa ti wá rò pé ní irú wedding káwọn kan wà wedding ṣé ti nje jẹ́ wedding nìyẹn gbogbo òṣèlú ya sọ ọkọ àti àwọn òde lẹ́tọ̀ọ́ ara wọn irú ẹ̀ náà ni pé èèyàn di ó pé twenty years ó pé forty ó sixty aláàjì mú tí onímọ̀ ìlú ìbàdàn ẹ̀bí ọlọ́mọ bá ń lọ rẹ̀ ní bàbá yẹn mo láìkì bàbá yẹn nítorí ọlọ́run ìgbà náírà kan lọ́wọ́ oúnjẹ rẹ̀ rí mọ́sálásí mo ti ń sọ̀rọ̀ yìí oúnjẹ àríṣe kọ́lá ọlọ́run lọ́mọ yìí ti káfọ́ ọdún tí mo fẹ́ ń bì láyé a mọ́mọ́ ṣe ti káfọ́ bí ipò àfà wàláhì tá a jẹ oúnjẹ àṣẹ kọ́lá kọ́lọ́fọ̀ọ́nù ká ṣe kọ́lá ìjẹ́ ìtọ́rù àbẹ̀rẹ̀ àbájẹ́ àbóròrò àràjìmò tí wọ́n mọ̀ lórí ṣùgbọ́n tó ṣe láìkì bàbá yẹn pọ̀ níjọ́ tí mo wo fídíò kan ní WhatsApp bàbá yẹn ṣe bá dé fún yàwó ẹ̀ ó wá lọ ra ẹ̀rọ ata ọ̀kadà àforíṣiríṣi àwọn nǹkan as empowerment ọdẹ afáhàn mùsùlùmí ó ní pòun ṣe bẹ́ẹ̀ nínú tàbí ìtàn ṣe fún òun rí pé àwọn ẹgbẹ́ òun bíi kan láwọn lọ ṣe bá de ìyàwó àwọn nílùú èbó àwọn lọ ṣe ní Ghana àwọn àrípọ̀ owó tán ti fi wọ bàálù lọ tán ti wọ bàálù bọ̀ ó ẹ̀ fà wá àwọn tí yà ń tẹ ní o Nàìjíríà òun ti wá pẹ̀lú ẹ̀rù pé jọ́tò wọn bá ṣe tọ́jọ bẹ́ẹ̀ òun ò ní dáná òun ò dúpẹ́ fọ́lọ́ọ̀ ni wà láì ló fídíò yẹn bójú ara mi ìmọ̀ ẹlẹ́ àtó bójú wà ní àwọn tó benefit lọ́wọ́ fẹ́ ṣe bá di olówó tó fẹ́ wéèsì láyé rẹ̀ èló lọ fẹ́ wéèsì gbé wá àwa ní foundation aláwọn èèyàn tó nídìí owó òun tó ti yé àìkówó lọ lóòrù bí o lè máa kó bọ̀ tó ti yé àwa lọ́kàn báwọn tó ti yé torí náà ni pé ọ̀pọ̀lọpọ̀ yín tí a rí mi ti pọ̀ jù tí a rí mi ọ̀tọ̀ tó nítorí social media yóò wá gbé píṣọ̀ kéèkì àlùsì kan bẹ̀ jẹ́mọ́ ẹja rántí ọjọ́ tá a kù ju ọjọ́ tí kéde lọ o ọjọ́ tán bí wa ọjọ́ tán bí wa ò tó ọjọ́ tá a kú tí wọ́n bí wa gbogbo ayé ń dunnú yes or no tó o bá kú sáyé ọmọ rẹ́rìn àbí wọ́n kí sọ ọmọ ìyá kan ni mò ń wo gbogbo àwọn póòtù àwọn èèyàn wà òkú ìsìn mọ́ lọ́ọ̀yà kẹ́mẹ́ kan fádùn àbí nǹkan a ọ̀daràn yẹn kọ́mẹ́tì lórí facebook ah ìdẹ̀mọ́ brọ́dà yìí àwọn èèyàn wá ń sọ dáadáa pẹ̀ bí ṣe máa ń ra àwọn mùsùlùmí lọ́wọ́ pẹ̀lú profession rẹ̀ kí ni wọ́n sọ pàṣẹ pé ah ah kéèkì bá dé rẹ̀ tí mo jẹ́ ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ó tóbi tó báyìí ẹ̀dùn ok wọ́n ẹ eh, èèyàn kan béèrè question online wọ́n ní tí a lè so ìdí obìnrin tí ó lóyún. ah iná líla yìí obìnrin tó lóyún wọ́n dẹ̀ so ìdí ẹ̀ ta ni wọ́n fẹ́ so fún jẹ́mọ́ ta ni wọ́n so ìdí ẹ̀ ń tọ̀ fún kọ́mọ́mọ́ so ìdí ìdí fẹ́ẹ́ rí ẹ tó bá sọ́dún ìdí bá ń kọ̀ dáa o obìnrin fẹ́ so ìdí ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé ẹ fẹ́ gbà yọ̀ǹda kẹ́ ẹ lè lẹ́tọ̀ ìsìláàlù nìfúrúùjì nínú àdìsí àmẹ́tí ní nǹkan alákọ̀ọ́kọ́ mọ́jẹ̀mú tẹ́ kọ̀ pé dáwọ́ fẹ́ yàwó mọ́sàlálítò bí ìlìfúrúùjì mọ́sàlálítò bí ìlìfúrúùjì ìtẹ́ ti ni ọmọ tí ì dé ó ti wá rí nǹkan bọ̀bẹ̀ èèyàn bú ni ọ́ ìyọ̀ǹda wo ló tó ń gbà mọ́ tó ti yọ̀ǹda tẹ́lẹ̀ fúnra rẹ̀ èyí tó fẹ́ dáa jù ẹ jẹ́ kó bímọ kẹ́ wá lọ tọrọ yọ̀ǹda rẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ẹ̀mọ̀ yẹra àmọ́ yẹ di ń so báyìí so ń tọ́ dáa jù òun ní kẹ́ndí ó bímọ ọlọ́run ṣàánú wa sẹ́rí pé nǹkan kan jẹ́ pé wọ́n ń mọ́ àwọn wà dáúlà tó ń fà fi ní yá dáúlà tó ń ṣe ìyà dáúlà tó ń ṣe ìyà dáúlà ṣíà ní ṣíà kìíní ni sẹ́ẹ̀rí wọ́tọ́rá ló nífẹ̀ẹ́ ànàbí sallallahu alaihi wasallam ọ̀nà tó lè gbà sọjọ́ bí ànàbí pọ̀ sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ ń bẹ̀ máa sọ̀pọ̀lọpọ̀ àsàlátù fànàbí ẹlẹ́kejì máa tẹ̀lé súnà rẹ̀ jàmáà sẹ́gbọ́n ara suna nàbí fòbìnrin ni pé kóbìnrin ó lo gbogbo jáàbù rẹ̀ kó bojú ẹ̀ kó bọ́wẹ̀ kó bọ ẹsẹ̀ rẹ̀ ara ẹ̀ kọ́ ọmọ monday thursday àwọn wa pọ̀ lọ́ba kéèyàn ọmọ tẹ̀lé súnà rẹ̀ jẹ́mọ̀sẹ̀ gbọ́ mi yé kéèyàn ọmọ tó dáàbò bo suna tó máa náwó lórí bí súnà ó sì máa lo òkè jẹ́mọ̀sẹ̀ gbọ́ mi yé dáadáa fẹ́ àwọn tó bẹ̀rẹ̀ mọ́lúdì oní wọ́n ti padà sọ ní business lọ́dọ̀ tí wọ́n ń bì jẹ́mọ́ sí wíwá alápẹ́ náà gbà léyà èèyàn mélòó ló fún mi lówó ẹran léyà ni bí ìgbà náírà kan mo tó ra kẹrosínì mọ̀rí epo mọ̀rọ̀ òróró tí mo ṣe ni ìjọsìn èsè ń tà á máa ṣe ní trade by barter trade by kíni o by barter tó bá ti di pé trade by barter èyí ó ti kú òní kíni o jẹ́mọ́ ó ti kú òní ìjọsìn ó ti di. ó yẹ máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ń lọ. obìnrin tó bá jẹ́ pé ẹ̀rùn àpótí ìjọpọ̀ mi ọkọ̀ ẹ̀ tí kò lè sopó òkè ṣèyàwó ẹ̀mọ̀ ọwọ́ pé wọ́n ti kọra wọn lẹ̀ divorce dẹ̀ ti complete she is no more his wife ibùn kálóbìnrin yẹn ò lọ́kọ mi tọkọ tí ó divorce ẹ̀yẹn ti kú kò lè lọ sí ẹ̀yìn dà torí kèé ṣèyàwó ẹ̀ kódà kò lè jogún tó ti yé tàjọ ṣẹ̀ríà nìyẹn ọlọ́run máa wa. last question ẹ jọ. náà. wáyé tẹ́ ní ìgbà eléyìí ò dúpẹ́ fọ́lọ́ ni kò tí mùsùlùmí tí ó sẹ́rí inú tọ́yẹ ká máa ṣe táì ṣe ń bì ní ìtọ̀ámù tọ̀ámù ìtọ̀ámù kálẹ̀ tí máa ń fáwọn èèyàn ló ń jẹ tẹ́lẹ̀ sọ fún yín ọkẹ̀ ọmọ fáwọn èèyàn ló ń jẹ ọwọ́ rò pé ah, mo sì pogójì ọdún kò nídìí kó lóun ṣe òun ọkẹ̀ ẹ̀ pé ah, mo dúpẹ́ wàlẹ́ ó sì wọ àwọn tí wọ́n nídìí oúnjẹ ó sì lóúnjẹ mo fi ń dúpẹ́ kọ̀sẹ́ tí ó torí pé ṣùgbọ́n ní ìsìn ọwọ́ apá àwọn abẹ̀mí tí wọ́n jẹ́ mílọ́níà ọ̀pọ̀ àwọn tó jẹ́ mílọ́níà ọ̀pọ̀ àwọn bílọ́níà ọ̀pọ̀ àwọn táwùsàn ní àfẹ́ pé wà lẹ́yìn tó fún wọn gan ìlọ́po mẹ́wàá rẹ̀ ń bẹ ńlé àwọn tó nídìí ẹ̀gàn ìyà ń jẹ wọn ọ̀rọ̀ àwọn tí ó fọ olówó nù nà ọ̀wọ́wó nù eyín làwọn èèyàn ń ṣe ká sọ́ra tó ti yé ẹ jẹ́ káwọ̀ ọmọ wo tí ó jẹ́ kí umma ọ̀dà ju tí yóò jẹ́ sọ́sọ̀ fi kọ̀mù lásán fún wa lọ wàláàlà ṣùgbọ́n tó bá nǹkan a gbà tó ti yé ọwọ́ mọ́tò ọwọ́ kẹ̀kẹ́ náà pep ọwọ́ ẹ̀rọ ata gbogbo ẹ̀ gba ẹ̀ máa fi ṣiṣẹ́ èyí ò dúpẹ́ fọ́lọ̀ ni. ọlọ́run ah, next week pé ó tọ́rọ náà màá tó hold ní àbí so wọ́n ní àwọn àwọn tíríkì àgbà kan náà ń bọ̀ nìyẹn ti di gbígbà kan ẹjọ́ ẹ jẹ́ ká ti tètè so ó sọ wá lónìí káàdẹ̀ má gbàgbé pé ọ̀la concept august august ibc jẹ́ ní september zonal symposium abẹ́ aláṣùwánu wàtàlá tí ó tẹ́wájú next week lọ wàhálà kàwé àbí àtẹ́lọ́ńdá ìlà ìlà àtàkùn